So Friday, Friday. Send the Guinness, send the shoes. Send the send the láì mo ti kọ ìyẹn ìkẹ́ láì mi ìfẹ́ bàbá yín láti gbà èmi ló dé. ẹ má kú báyìí. bàbá yín bàbá yín fi mí sílẹ̀ fún kò sí pé owó oúnjẹ ni. Gabriel ti ẹ̀ tura. ẹ mọ̀ pé Gabriel ló èmi ò lówó. nígbà ah, ah. ah, mo ti fẹ́ rówó Gabriel ń ṣe fíìmù kiri mú kí lè. màmá olówó range ló gbé wá range. irọ́ ló pa èmi èmi àti ẹ̀ ó dà kó tó kọ́ mi lẹ́nu máa gbé jẹ́ mi. òwe bẹ̀rẹ̀ yọ yóò ṣe ah, adéyẹmí. màá tó kankan o ẹ máa dúpẹ́ ọ̀pá so ẹ máa dúpẹ́ ọ̀pá so jíjẹ mímu màmí ṣé o sì problem màmí ṣé kò ṣe é tó ṣe ẹ̀ka yìí máa ṣe é. ẹ máa bẹ̀rẹ̀ sí ní gbà ètò tí ìlú kù ọ̀hún ọ̀hún mo ti gbọ́ àbí mo ti gbọ́ náà kọ́ ló máa gbé ilẹ̀ ṣiṣẹ́ lọ ẹ̀lẹ́ akó ah, àsìkò yìí àgà àgbàdo. Thank hmm. you.